Freedom Festival two thousand and twenty-one èmi ń mọ̀ pé olùgbàlà mi ń bọ̀ wá I know my messiah comet àtótó arére olùgbàlà mi dé láti bó àjàgà lọ́rùn gbogbo àwọn tí à ń ṣẹ́ níṣẹ́ àti àdìẹrù wúwo lé lórí nínú ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún tá a pe orúkọ rẹ̀ ní Freedom Festival tọdún tó kọjá lẹ́rí ẹ ló ga tọdún yìí á Prophet R.O. Olúwalànà Pastor E.F. Olúwadáre Pastor Babarinde Nathaniel Pastor Oyedeji Philip Pastor Prophet Evangelist Emmanuel Ọlátòrò Ọ̀dẹ́jọbí CAC General Superintendent worldwide pẹ̀lú bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ tolúwa ń lò jákèjádò nílẹ̀ ìdókè òkun Pastor Prophet Moses Ayọ̀lágúnjú bàbá ọ̀nà àbáyọ ti wà níkàlẹ̀ pẹ̀lú ìfòròyàn tó lágbára láti dojúkọ ogun ayé wa èyí wà lẹ́ni òsín nǹkan olórin ẹ̀mí náà ò ní gbẹ̀yìn Evangelist Elijah Akíntúndé yóò máa forin ẹ̀mí bilẹ̀ ìṣòwò I know my Messiah come Èkó àtàgbègbè ẹ̀ ogun Ọ̀yọ́ Ọ̀ṣun ondo Èkìtì Kwara àtàgbègbè ẹ̀ kílẹ̀ ń dúró wò ọ̀sẹ̀ méjì gbáko bẹ̀rẹ̀ látọjọ́ Sunday December december fifth títí di saturday eighteenth of december two thousand and twenty-one láago márùn-ún àbọ̀ rọ̀lẹ́ ṣaago mẹ́sàn-án alẹ́ lójoojúmọ́ ààyè wà láti yẹra sí rẹjú fẹ̀yìntẹ́ wálátọ̀nà jíjìn tó bá di sunday nineteenth december ni àṣekágbá pẹ̀lú ìdúpẹ́ láago mẹ́sàn-án àárọ̀ tó bá ti yá kí ìpẹ́ mọ́ ìpàdé di christ apostolic church agbára ọlọ́run ní gbani peace zonal headquarters thirty five to thirty seven ẹgbẹ́dá akúnwọ́jọ road bakery bus stop ẹgbẹ́dá nílùú èkó má dájà o ìwọ náà darapọ̀ mọ́wọn olóríire wá freedom festival 2021 kí iṣu ayọ̀ rẹ̀ ó má kẹ̀ sínú ebè. hallelujah ayérayé ni kí n kí ọ pé o oríire láti ìbẹ̀rẹ̀ january ọdún ìtítí tí ó fi wọ december yìí ó jẹ́ orí ìbẹ̀rẹ̀ ó sì rí òpin lórúkọ jésù ìdààmú ò ní bá ọ ogun ò ní borí rẹ kí ni mò ń kí yín sí anua convention tí a máa ń ṣe every year ní Christ Apostolic Church agbára ọlọ́run nígbà ni ní on the five ni ó bẹ̀rẹ̀ December five twenty twenty one yóò sì parí ní December eighteen twenty twenty one àtọ̀sán àtòru ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé iṣẹ́ ọlọ́run ni kì í ṣiṣẹ́ ènìyàn kò sì sí àwọn tí ń wá tí kò rí tiwọn ṣe kí ni àkòrí ìtọ́dún yìí mo mọ̀ pé mẹ̀sáyà mi padà bọ̀ mo mọ̀ pé mẹ̀sáyà ń padà bọ̀ òun ni kókó ọ̀rọ̀ wa ta lọ́sọ̀rọ̀ obìnrin etí kàngára Samaria yẹn ni o nígbà tí Jésù bá pàdé ẹ̀rí pé ó kò ó fẹ́ pọn omi kò sí ti è pọn omi òun àti jésù wá jọ pàdé ẹgbọ́n tó pé jésù ó pé jésù ní ọ̀gbẹ́ni ẹjá lọ wò ó nínú ìwé jọ́nù jọ́ánù orí kẹrin láti ẹsẹ̀ ìkeje dé ìkẹwàá ẹ bá ní ka díẹ̀ ńbẹ̀ obìnrin kan ará Samaria sì wá láti pọn omi láti pọn mi Jésù fún un pé fún mi mu fún mi mu nítorí àwọn ọmọ ìran sí ìlú láti ra oúnjẹ láti ra oúnjẹ nígbà náà ni obìnrin ará Samaria náà wí fún un pé èéti rí èéti rí wọ́n ti ń ṣe jù fi ń bèrè omi mi lọ́wọ́ mi èmi ti ń ṣe ọmọbìnrin ará Samaria nítorí àwọn Júù ìbá àwọn Samaria dáhùn. sáyéré sáyéré sáyéré Jésù dáhùn Jésù dáhùn ó wí fún un pé ó wí fún un pé ó ṣe pé ìwọ ọmọ ẹ̀bùn tó o bá mẹ̀bùn ọlọ́run. àtẹ tó fún ọ pé fún mi mú ìwọ bá sì ti béèrè lọ́wọ́ rẹ̀ pé òun bá fi omi yè fún ọ. jésù olùgbàlà sọ fún ọmọkùnrin yìí pé fún mi lómi mu bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ọmọ tí jésù jẹ́ jésù nìkan ló kú ọkú lórílẹ̀‐èdè nàìjíríà jẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún ọ tọ́ ọ bá rọ̀ mọ́ wàá láṣeyọrí tọ́ ọ bá rọ̀ mọ́ wàá ráàánú gbà tọ́ ọ bá rọ̀ mọ́ gbogbo gbogbo ní ṣíṣe fún ọ ọkàn rí á sì balẹ̀ fún mi lómi mú kò mọ agbára jésù kò mọ ẹni tí jésù ṣe bẹ́ẹ̀ ni wọ́n náà rí o ṣe lọ́ọ́ rìn tó ayé ẹ ti sú ọ ọ̀nà ẹ ti sú ọ mọ́jọ́ náà sú ọ oníṣẹ́ lọ́wọ́ ayé òjò gbádùn tójú oorun tójú àlọ́ gbádùn àìsàn òjò gbádùn ọwọ́ ọlọ́run sì wà síbẹ̀ ju ti àtijọ́ lọ adúpẹ́ pé ọlọ́run ń kéde ara rẹ̀ jákèjádò ayé báyìí ẹni ọba ló ní wàhálà nàìjíríà wàhálà tó ní nàìjíríà nípa ọ̀lọ́lọ́run tó ọba lọ́lọ́run ò ní máléjì ayé ẹ tó ọba jókòó tì ọmọbìnrin màmá lájì máléjì ayé rẹ ó pe jésù ní ọ̀gbẹ́ni ẹ jẹ́ agbọ́n tí jésù wí fún un. ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni wọn kò ní nǹkan tí wọ́n fi fún mi. <laughs> ìwọ náà ti ń sọ pé wo mo t ti lọ síbi báyìí mo ti lọ bí báyìí ìròpọ̀ ọlọ́run ṣiṣẹ́ ọlọ́run ṣiṣẹ́ o n tó fi fa omi kànga tó fi lọ́fọ̀kànbalẹ̀ ọwọ́ jésù ló wà n tó fi di ènìyàn láyé ọwọ́ jésù ló wà n tó fi so gbogbo ọwọ́ jésù ló wà ẹ wá rí i pé ní ẹsẹ̀ ẹ ẹ lọ sí ẹsẹ̀ ẹsẹ̀ thirteen kí wí thirteen jésù dáhùn ó wí fún pé ẹnikẹ́ni tó bá mu inú omi mi òǹgbẹ kì yóò gbẹ mọ́ ṣùgbọ́n ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá mu nú omi tí omi òfin ògbẹ́kì tí Jésù bá wọnú ayé rẹ àìní òní símọ́ ìpọ́njú ò ní sí mọ́ àìlọ́kọ ò ní sí mọ́ àìní ayé ò ní sí mọ́ àìní àìníṣẹ́ ò ní sí mọ́ àìsàn ò ní sí mọ́ ìgbéga ló tọ́ ọ bá lówó ó tún máa lówó sí tọ́ ọ bá lọ́lá ó tún máa lọ́lá sí Jésù ní jẹ́ bẹ́ẹ̀ ó ní kànga iyè nínú tó ní kànga gbára nínú ní ayé yìí wàá ní ọrọ̀ ní ayé yìí wàá sì tún wàá tún lọ ìjọba Ọlọ́run torí pé ọwọ́ ẹ̀ ni Ava, ó ní Ava, ó ní omega mẹsáyà ti jókòó dì ọ́ láti ràn ọ́ lọ́wọ́ láti ṣàánú fún ọ mẹsáyà ti jókòó dì ọ́ níjọ àpòsódì kìí ṣe agbára ọlọ́run nígbani ó ti jókòó dì ọ́ láti bọ́ ogun èṣù àìní ìpọ́njú àìlọ́kọ àìsàn wàhálà ìdààmú àìrọ́mọbí yóò kú pátápátá ìdààmú kan àti ìfòró kan yóò lọ pátápátá ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ àtìríjú tí a pè fún ọ ní ọdún yìí àwọn agbọ̀n ṣinṣin àwọn tí wọn ò ṣẹ́ oyún àti èmi ọmọ yín tọ́lọ̀ ń lò káàkiri lókè yìí nílùú yìí àti lókè òkun lórúkọ olúwa ò ní bá wọn ma ìnímọ̀ ò ní bá wọn ma mẹsáyà wa ń bọ̀ ntọ́ parí nìyẹn ó wò ó mẹsà ó lè mọ̀mọ̀ pé mẹsáyà mi ń bọ̀ àti gbọ́ pé ń bọ̀ lẹ́yìn ìgbọ́ bá fún ọ tán sórí pípadàbọ̀ rẹ̀ yọjọ kú èmi àtẹ̀yẹ lọ sáyé ra yé níbi tí ò ti ní síkú mọ́ tí ò ti ní sárùn mọ́ ẹ ń bá sọ pé ọ̀sán náà àbáyọ náà àbáyọ mi wà ṣùgbọ́n náà àbáyọ mi yòókù kò sí fọkànbalẹ̀ ńbẹ ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo àwọn tí ń ṣiṣẹ́ tá a dẹrù lórí àjàgà mi rọrùn ẹrù Matthew eleven twenty eight nìyẹn àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ yóò gbọ́ gbé wàhálà kú o yóò bẹ̀rẹ̀ lọ́ndì five má gbàgbé o on five ọ̀sẹ̀ méjì gbáko ni o ọ̀sẹ̀ méjì gbáko ni yóò sì parí ní eighteen mọ́ gbàgbé ọ̀sẹ̀ méjì gbáko ni pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ibi tó bá ti ń bọ̀ lágbàáyé wọkọ̀ tí bá ń lọ sí ẹgbẹ́dá akó wọn jọ ọmọ gbé mọ́tò rẹ bọ̀ sí ẹgbẹ́dá akó mọ́ gbàgbé ẹgbẹ́dá akó bọ́ọ̀lẹ̀ ní bakery bọ́sọ̀ béèrè nọ́mbà thirty five to thirty seven ẹgbẹ̀dá ọ̀kọ́ obìnrin lọ́wọ́ ẹnikẹ́ni pàgbà ọlọ́run nígbà ni lọ ń lọ iwájú ò lè dá ẹ̀yìn ò lè dá torí àkúnwọlé àtàkùn síta ni kò ó ṣe ọjà tí ayé ò mọ̀mọ́ freedom festival ó máa gbé ọ ó máa ràn ọ lọ́wọ́ ó máa ṣàánú fún ọ wò ó sákòbá àgàbàgẹ bẹ́ẹ̀ ni pé òun lọ sí travel sórí company wà tó ti sùn omi wà ń bẹ̀ ohun gbogbo wà ń bẹ̀ kíni ń porúkọ ẹ oúnjẹ wà tó rà tó lè so gbogbo wo ọdún yìí máa gbé ọ ọdún twenty twenty two kò ní nira fún ọ pẹ̀lú orí ọ̀fẹ́ bàbá mi ọ̀dẹ́jọ́bí ń bọ̀ general superintendent wọ́n ń bọ̀ sáàrin wa àti èmi ọmọ wọn wọ́n ń bẹ láàrin wa pẹ̀lú àwọn ikọ̀ àrọ ọlọ́run jàǹkàn jàǹkàn wò gbogbo wọn lọ́ máa wà ń bẹ̀ tí ẹ ò gbọ́dọ̀ bọ́ obìnrin ará Samaria ọ yanjú ọ̀rọ̀ rẹ̀ da kéde rere òní ẹ wá wo mo ti rí mẹsáyà náà ìwọ náà àní wá ọtí àní wémi náà tì àjọ àjọ wà láwọ̀ sánmà nígbà tí rapture bá ṣe ni súnmọ́ ọlọ́run lákòókò yìí it is time for you to close to God God bless you. festival 2021. èmi ń mọ̀ pé olùgbàlà mi ń bọ̀ wá i know my messiah comet àtótó arére olùgbàlà mi dé láti bó àjàgà lọ́rùn gbogbo àwọn tí à ń ṣẹ́ níṣẹ́ àti àdẹrù wọlé lórí nínú ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún tá a pe orúkọ rẹ̀ ní freedom festival tọdún tó kọjá lẹ́rí ẹ ló ga tọdún ìyá kàmọ̀mọ̀ prophet ro olúwalànà pastor ef olúwadáre pastor babarinde nathaniel pastor oyedeji philip pastor prophet evangelist emmanuel ọlátòrò ọ̀dẹ́jọbí cac general superintendent worldwide pẹ̀lú bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ tolúwa ń lò jákèjádò nílẹ̀ ìdókè òkun pastor prophet moses ayọ̀ lagunjú bàbá ọ̀nà àbáyọ ti wà níkàlẹ̀ balẹ̀ pẹ̀lú ìfòròyàn tó lágbára láti dojúkọ ogun ayé wa èyí wà lẹ́ni ò nǹkan olórin ẹ̀mí náà ò ní gbẹ̀yìn evangelist elijah akíntúndé yóò máa forin ẹ̀mí bilẹ̀ ìṣòwò i know my messiah come èkó àtàgbègbè ẹ̀ ògùn ọ̀yọ́ ọ̀ṣun oǹdó èkìtì kwara àtàgbègbè ẹ̀ kílẹ̀ ń dúró wò ọ̀sẹ̀ méjì gbáko bẹ̀rẹ̀ látọjọ́ sunday december fifth títí di saturday eighteenth of december two thousand and twenty-one láago márùn-ún àbọ̀rọ̀lẹ́ ṣaago mẹ́sàn-án lójoojúmọ́ ààyè wà láti yẹra sí rẹjú fẹ́yìntẹ́ wálátọ̀nà jíjì friday tó bá di sunday nineteenth december ni àṣekágbá pẹ̀lú ìdúpẹ́ láago mẹ́sàn-án àárọ̀ tó bá ti yá kí i pẹ́ mọ́ ìpàdé di christ apostolic church agbára ọlọ́run ní gbani peace zonal headquarters thirty five to thirty seven ẹgbẹ́dá àkúnwọ́jọ road bakery bus stop ẹgbẹ́dá nílùú èkó má dájà o ìwọ náà darapọ̀ mọ́wọn olóríire wá gbàdúrà yìí freedom festival two thousand and twenty-one kí iṣu ayọ̀ rẹ̀ ó má kẹ̀ sínú ebè.